Ah, kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin tí wọ́n ń pè ní Ibrahim Chatta tí gbogbo wa mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin náà tí àwọn fáǹsì Yorùbá Films wọ́n fi ń blast rẹ̀ wípé irọ́ ńlá gbà ló pa ò ẹ ṣáà mọ̀ pé arákùnrin náà ó ṣẹ̀ parí ibìkan tí òkọ tó ń pè ní ibrahim chatta film village tó tún jẹ́ wípé wọ́n tún lè lọ́ọ̀jì náà sí ibẹ̀ yẹn ṣùgbọ́n o àmọ́ ni ó fi kọ́ ilé náà àwọn fáǹsì báyìí wọ́n ti ń blast arákùnrin náà wípé owó tí ó fi kọ́ ilé náà wípé kò tó èyí tí ó pé o wọ́n ní ilé àmọ́ ó dẹ̀ sọ wípé òun ná owó tó bá yẹn sí ilé náà àwọn fáǹsì sọ wípé o wọ́n ní irọ́ ńlá gbà ni ìdí tí àwọn fáǹsì fi ń díráàgì arákùnrin náà nìyí inú ilé náà òun la show ní orí fídíò yìí fídíò náà fídíò tí ẹ ń wò yìí inú ilé náà nìyẹn ibi tí wọ́n lọ́ọ̀jì sí nínú ilé náà ò nìyẹn ẹ máa sọ fún wa tí ó bá wọ̀ tirẹ̀ àbí kò wọ̀ tirẹ̀ tí you can see we have um, oil on canvas acrylic on canvas we have beautiful artwork beadworks beadwork kan ní adéhùn so, Sabid and thread works. Yeah. So see. So these are the thread works. And this one, eh, àwọn àti mi kìí ṣe àti photocopy o. Original from the artist. So whatever we give you here, you cannot get it elsewhere. So if I tell Baba máa padà wá kò bedroom ilé tí máa rí wọn ẹ máa rí wọn lórí nínú gallery wa gọ́gọ́lẹ̀ tí máa rí. So visit Apechata Film Village and Research today. Ciao ciao. I love you